Jòhánù orí kejìlá. nítorí náà nígbà tí àjọ ìrékọjá kù ijọ́ mẹ́fà Jésù wá sí Bẹ́tánì níbi tí Lásárù wà ẹni tí ó ti kú tí Jésù jí dìde kúrò nínú òkú wọ́n sì ṣe àsè alẹ́ fún un níbẹ̀ Màtá sì ń ṣe ìránṣẹ́ ṣùgbọ́n Lásárù jẹ́ ọ̀kan nínú àwọn tí ó jókòó níbi tábìlì pẹ̀lú rẹ̀ nígbà náà ni maria mu òróró ìkunra nádì òṣùwọ̀n lítírà kan àìlábùlà olówó iyebíye ó sì ń fi kùn jésù ní ẹsẹ̀ ó sì ń fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù ilé sì kún fún òórùn ìkunra náà nígbà náà ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ júdásì iskariotu ọmọ símónì ẹni tí yóò fi hàn wípé. èéṣe tí a kò ta òróró ìkunra yìí ní ọ̀ọ́dúnrún owó idẹ kí a sì fi fún àwọn tálákà. ṣùgbọ́n ó wí èyí kì í ṣe nítorí tí ó náání àwọn tálákà ṣùgbọ́n nítorí tí í ṣe olè òun ni ó sì ní àpò a sì máa gbé ohun tí a fi sínú rẹ̀ nígbà náà ni Jésù wípé. ẹ jọ̀wọ́ rẹ̀ ó ṣe é sílẹ̀ de ọjọ́ sísìnkú mi. Si nígbà gbogbo ni ẹ̀yin sáà ní tálákà pẹ̀lú yín ṣùgbọ́n èmi ni ẹ kò ní nígbà gbogbo. nítorí náà ìjọ ènìyàn nínú àwọn júù ni ó mọ̀ pé ó wà níbẹ̀ wọ́n sì wá kì í ṣe nítorí jésù nìkan ṣùgbọ́n kí wọ́n lè rí lásàrù pẹ̀lú ẹni tí ó ti jí dìde kúrò nínú òkú ṣùgbọ́n àwọn olórí àlùfáà gbìmọ̀ kí wọ́n lè pa lásàrù pẹ̀lú nítorí pé nípasẹ̀ rẹ̀ ni ọ̀pọ̀ nínú àwọn Júù jáde lọ wọ́n sì gba Jésù gbọ́ ní ijọ́ kejì nígbà tí ọ̀pọ̀ ènìyàn tí ó wá sí àjọ gbọ́ pé Jésù ń bọ̀ wá sí Jerúsálẹ́mù wọ́n mú ìmọ̀ ọ̀pẹ wọ́n sì jáde lọ ìpàdé rẹ̀ wọ́n sì ń kígbe pé. Hòsánà olùkúlẹ̀ tí ń bọ̀ ní orúkọ Olúwa ọba Ísírẹ́lì nígbà tí jésù sì rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan ó gùn ún gẹ́gẹ́ bí a ti kọ̀wé pé. má bẹ̀rù ọmọbìnrin Síónì wò ó ọba rẹ̀ ń bọ̀ wá ó jókòó lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. nǹkan wọ̀nyí kò tètè yé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n nígbà tí a ṣe jésù lógo nígbà náà ni wọ́n rántí pé a kọ̀wé nǹkan wọ̀nyí ní tirẹ̀ àti pé òun ni wọ́n ṣe nǹkan wọ̀nyí sí nítorí náà ìjọ ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó pe Lásárù jáde nínú ibojì rẹ̀ tí ó sì jí i dìde kúrò nínú òkú wọ́n jẹ́rìí nítorí èyí ni ìjọ ènìyàn sì ṣe lọ pàdé rẹ̀ nítorí tí wọ́n gbọ́ pé ó ti ṣe iṣẹ́ àmì yìí nítorí náà àwọn Farisí wí fún ara wọn pé ẹ kíyèsí bí ẹ kò ti lè borí ní ohunkóhun ẹ wo bí gbogbo ayé ti ń wọ̀tọ́. àwọn ẹlẹ́nì kan sì wà nínú àwọn tí ó gòkè wá láti sìn nígbà àjọ àwọn wọ̀nyí ni ó tọ̀ Fílípì wá ẹni tí í ṣe ara Bethsaida ti Galili wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé. alàgbà àwa ń fẹ́ rí Jésù. Fílípì wá ó sì sọ fún Áńdérù Áńdérù àti Fílípì wá wọ́n sì sọ fún Jésù Jésù sì dá wọn lóhùn wípé. wákàtí náà dé tí a ó ṣe ọmọ ènìyàn lógo lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sí ilẹ̀ tí ó bá sì kú ó wà òun nìkan ṣùgbọ́n bí ó bá kú á sì so ọ̀pọ̀lọpọ̀ èso ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù ẹni tí ó bá sì kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé yìí ni yóò sì pa á mọ́ títí fi di ìyè àìnípẹ̀kun bí ẹnikẹ́ni bá ń sìn mí kí ó máa tọ̀ mí lẹ́yìn àti níbi tí èmi bá wà níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà pẹ̀lú bí ẹnikẹ́ni bá ń sìn mí òun ni bàbá yóò bu ọlá fún nísinsìnyí ni à ń pọ́n ọkàn mi lójú. Kini ni èmi ó sì wí? Bàbá, gbà mí kúrò nínú wákàtí yìí. Ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe wá sí wákàtí yìí. Bàbá, ṣe orúkọ rẹ lógo. Nítorí náà, ohùn kan ti ọ̀run wá wípé. Èmi ti ṣe é lógo náà, èmi ò sì tún ṣe é lógo. Nítorí náà, ìjọ ènìyàn tí ó dúró níbẹ̀ tí wọ́n sì gbọ́ ọ wípé. àrá ń sán. àwọn ẹlòmíràn wípé. áńgẹ́lì kan ni ó ń bá a sọ̀rọ̀. jésù sì dáhùn wípé. kì í ṣe nítorí mi ni ohùn yìí ṣe wá bí kò ṣe nítorí yín nísinsìnyí ni ìdájọ́ ayé yìí dé nísinsìnyí ni a ó lé aládé ayé yìí jáde àti èmi bí a bá gbé mi sókè kúrò ní ayé èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi. ṣùgbọ́n ó wí èyí ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun ó kú nítorí náà àwọn ìjọ ènìyàn dá lóhùn wípé. àwa gbọ́ nínú òfin pé kristi wà títí láéláé ìwọ a wípé a kò lè ṣàì má gbé ọmọ ènìyàn sókè ta ní í ṣe ọmọ ènìyàn yìí. nígbà náà ni jésù wí fún wọn pé. Pe nígbà díẹ̀ sí i ni ìmọ́lẹ̀ wà láàrin yín ẹ máa rìn nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀ kí òkùnkùn má ṣe bá a lé yín ẹni tí ó bá sì ń rìn ní òkùnkùn kò mọ ibi tí òun gbé ń lọ nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀ ẹ gba ìmọ́lẹ̀ gbọ́ kí ẹ lè jẹ ọmọ ìmọ́lẹ̀. nǹkan wọ̀nyí ni Jésù sọ ó sì jáde lọ ó fi ara pamọ́ fún wọn ṣùgbọ́n bí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì tó báyìí ní ojú wọn wọn kò gbà á gbọ́ kí ọ̀rọ̀ wòlíì Àìsáyà lè ṣẹ èyí tí ó sọ pé. Olúwa ta ni ó gba ìwàásù wa gbọ́ àti ta ni a sì fi apá Olúwa hàn fún. nítorí èyí ni wọn kò fi lè gbàgbọ́ nítorí Àìsáyà sì tún sọ pé. ó ti fọ́ wọn lójú ó sì ti sí àyà wọn le kí wọ́n má bàa fi ojú wọn rí kí wọ́n má bàa fi ọkàn wọn mọ̀ kí wọ́n má bàa yí padà kí èmi má bàa mú wọn lára dá. nǹkan wọ̀nyí ni Àìsáyà wí nítorí ó ti rí ògo rẹ̀ ó sì sọ̀rọ̀ rẹ̀ síbẹ̀ ọ̀pọ̀ nínú àwọn olórí gbà á gbọ́ pẹ̀lú ṣùgbọ́n nítorí àwọn Farisí wọn kò jẹ́wọ́ rẹ̀ kí a má bàa yọ wọ́n kúrò nínú sínágọ́gù nítorí wọ́n fẹ́ ìyìn ènìyàn ju ìyìn ti Ọlọ́run lọ Jésù sì kígbe ó sì wí pé. ẹni tí ó bá gbà mí gbọ́ èmi kọ́ ni ó gbàgbọ́ ṣùgbọ́n ẹni tí ó rán mi ẹni tí ó bá sì rí mi ó rí ẹni tí ó rán mi èmi ni ìmọ́lẹ̀ tí ó wá sí ayé. Si kí ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ kí ó má ṣe wà ní òkùnkùn bí ẹnikẹ́ni bá sì gbọ́ ọ̀rọ̀ mi tí kò sì pa wọ́n mọ́ èmi kì yóò ṣe ìdájọ́ rẹ̀ nítorí tí èmi kò wá láti ṣe ìdájọ́ ayé bí kò ṣe láti gba ayé là ẹni tí ó bá kọ̀ mí tí kò sì gba ọ̀rọ̀ mi ó ní ẹnìkan tí ń ṣe ìdájọ́ rẹ̀ ọ̀rọ̀ tí mo ti sọ. So òun náà ni yóò ṣe ìdájọ́ rẹ̀ ní ìgbẹ̀yìn ọjọ́ nítorí èmi kò dá ọ̀rọ̀ sọ fún ara mi ṣùgbọ́n bàbá tí ó rán mi òun ni ó ti fún mi ní àṣẹ ohun tí èmi ó sọ àti èyí tí èmi ó wí èmi sì mọ̀ pé ìyè àìnípẹ̀kun ni òfin rẹ̀ nítorí náà ohun ọ̀nì tí mo bá wí gẹ́gẹ́ bí bàbá ti sọ fún mi bẹ́ẹ̀ ni mo wí i.